جعل المؤمنين إخوة وشرع في موجب هذه الأخوة لبعضهم على بعض حقوقا واجبة ومستحبة الحمد لله الذي جعل المؤمنين أخوة جعل المؤمنين إخوة وشرع بموجب هذه الأخوة ببالهم على بعد حقوقا واجبة ومستحبة ونهى عن كل ما يضعف هذه الأخوة أو يقطعها من الأقوال والأفعال الذميمة أحمده على نعمه التي لا تعد ولا تحصى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بين ما يجب للمسلم على أخيه المسلم وأوصى بالتزام ذلك لما يترتب عليه من مصالح الدنيا والآخرة صلى الله عليه وعلى آله وأصحابه الذين ضربوا أروع الأمثلة للأخوة الصادقة فكانوا كالجسد الواحد وكالبنيان الواحد يشد بعضه بعضا وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله وامتثلوا أمر ربكم يقول الله سبحانه وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب ويقول جل شأنه والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض ويقول جل وعلا إنما المؤمنون إخوة ويقول النبي صلى الله تعالى عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك بين أصابعه من هذه النصوص يا عباد الله ندرك ما ينبغي أن يكون عليه المسلم نحو أخيه المسلم إنها أخوة أعظم من أخوة النفس أخوة تجمع بين المسلمين وإن تباعدت وإن تباعدت أخطارهم ونأت ديارهم أخوة توجب التناصح والتناصر والتواصي بالحق والصبر عليه أخوة تمنع المسلم أن يغش أخاه المسلم أو يخدعه أو يخذله أو يؤذيه أو يؤذيه بأي أذى في دمه وماله وعرضه فقد قال الله جل وعلا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا إن الله سبحانه إن الله سبحانه قد رسم لهذه الأخوة طريقا تسير عليه يثبت قواعدها وينمي ثمراتها ويدفع كل ما يتنافى معها أو يقف يقف في طريقها وفي سورة الحجرات ما يوضح هذا النهج الرباني فهو سبحانه قد أمرنا بالتثبت حين ينقل إلينا خبر سيء عن فرد أو جماعة من المسلمين عن فرد أو جماعة من المسلمين فلا نتعجل بقبوله حتى نعلم مدى صحته يقول تعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسق إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ثم يأمرنا سبحانه بحطم النزاع وتلافي الفرقة بين المتنازعين من المسلمين خصوصا عندما يكون النزاع مسلحا لئلا تذهب فيه أرواح بريئة وتراق فيه دماء معصومة وأن مثل هذا النزاع يحسن يحسن بهذه بأحد الأمرين الأمر الأول الإصلاح أولا بالقضاء على أسبابه وإزالة آثاره والثاني أو التأديب للفئة المعتدية التي لا تقبل الصلح والوقوف بجانب الفئة المعتدية لها يقول تعالى وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ثم إنه سبحانه ينهى المسلم أن يذكر أن يذكر ويحث من قدر المسلم وقدر القدر المسلم عند الله العظيم إن الذخرية توجب النفرة بين الأخوين المسلمين ثم ما يدريك لعل هذا الذي سخرت منه خير منك عند الله فتكون قد حقرت ما عظم الله قال تعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى عسى أن يكن خيرا منهن فالسخرية لا تقع إلا من قلب مبتلل من مساوي الأخلاق ولهذا قال النبي صلى الله تعالى عليه وسلم بحسب مريء من من الشر أن يحكر أخاه المسلم ثم نهى سبحانه عن تلمس العيوب المسلم وإيلانها على الناس ونهى جل سبحانه عن تعيير المسلم بقلب يكرهه لأن ذلك مما يصير إلى المسلم ويورث العداوة ربما يسبب الرد بالمثل فيكون الإنسان قد جنى على أخيه وجنى على نفسه قال تعالى ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب واعتبر ذلك فسوقا وظلما ممن لم يطب منه فقال بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ثم نهى سبحانه عن سوء الظن بالمسلم ما لم يتبين منه ما يجب ذلك فإن الأصل في المسلم العدالة والخيرية وسوء الظن به يسبب الابتعاد عنه وعداوته وبغضه وهذا يتنافى مع الأخوة يسبب عداوته وضده وهذا تنافى مع القوة الإيمانية قال تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ونهى سبحانه عن البحث عن أوراق المسلم وتقلب عثراته التي قد سترى الله عليه لأن في البحث عنها إشاعة للمنكر وتشويه للمجتمع المسلم وزعزعة للثقة بين المسلمين فقال تعالى ولا تجسسوا كما نهى سبحانه عن الغيبة وهي ذكرك أخاف بما يقرأ في حال غيبته لأن في ذلك انتهاكا لحرمته وتجنيسا لعظمه وخيانة خيانة خيانة له في غيبته ثم ذكر سبحانه مثلا منفرا عن الغيبة وذلك بأن شبه الذي يغتاب أخاه المسلم بالذي يأكل لحمه وهو ميت وذلك مكروه للنفوس غاية الكراهة منفر الاتباع فالذي يغتاب أخاه كالذي يأكل لحمه وهو ميت قال تعالى ولا يغتاب بعدكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فكيف يكره أكل لحمه ميتا ويأكل لحمه حيا عباد الله هذا نموذج مما ركنه الله لمسار القوة بين المسلمين وما ينبغي أن يكون عليه مجتمعهم وكم في كتاب الله وفي سنة رسوله صلى الله تعالى عليه وسلم حول هذا الموضوع من الأوامر والنواهي التي لو رعاها المسلمون وعملوا بمقتضاها في عصرنا هذا لسادوا العالم كله وقادوه كما سادوا وقاده صدر هذه الأمة رضوان الله تعالى عليهم أجمعين كما قال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله a fi fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tó ṣe gbogbo múmi nílé ọmọ ìyá tó ṣe gbogbo ìgbàgbọ́ ní ohun ìgbàgbọ́ òdodo olùkọ́ náà bá gbọ́ lódodo ní ọmọ ìyá tó sì fi àwọn ìwọ̀ tó rọ̀ mọ́ ìdí ọmọ ìyá náà tó fi kọ́ wa lọ́rùn ọ̀pẹ́ ní fún ọlọ́ọ̀bá wa náà èyí tó jẹ́ dandan wà bẹ́ẹ̀ sì jẹ́ pé afẹ́ bẹ́ẹ̀ ni kí nǹkan tó lè máa dáa sí ó ń bẹ nínú àwọn ìwọ̀ náà ọlọ́ọ̀bá náà ló kọ̀ fún wa níbi gbogbo ohun tó lè fa kí ìjọmọ ìyá Islam kó di lílẹ̀ àbí kó gé sọnù pátápátá ọlọ́run bá tún kọ̀ fún wa níbi gbogbo ohun tó lè ṣokùnfà bẹ́ẹ̀ ọlọ́run bá wọ ọba kan ṣoṣo ni o ọ̀kan ṣoṣo ni ẹlẹ́dàá gbogbo ayé o ọba tí ò lórogún ni o ọba téèyàn kì í wọ́rogún pẹ̀lú ẹ̀ kéèyàn ni o ẹ jẹ́ àjìnà síbi bá wọ́rogún o. bákan náà nìjọ́ ìfà nígbà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹrú ọlọ́run bá wa náà ni ẹni tó wa náà sì ránṣẹ́ sí gbogbo àgbáńlá ayé ni o ó ṣe àlàyé fún gbogbo mùsùlùmí òdodo nítójú ọ̀ràn yàn fún wọn lórí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ nìkejì rẹ̀ ó sì tó pọ̀ lórí pé mọ́ àwọn ìwọ̀ náà ká mọ́ dáadáa nítorí pé ara ayé gbé ní rọrùn wọn ìní òkùtọ́ náà bá ti pọ̀ tá a fi ń jọmọ ìyá ìsìn ọlọ́run àkọ́bọ̀ àlékún kí a jẹ fún muhammad gbogbo ohun tó jòwé fún wa pátápátá tá a bá tẹ̀lé àgbélé a sì gbé àyùkí àmọ̀ sí oríire kọ́nà kó fún wa. bákan náà la tọrọ ìkẹ́ ọlọ́run bá fún àwọn sàhábà náà ti fi fún kí wọ́n ti tètè gbà kí wọ́n ti àti títẹ̀lé sànàbì lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbà lódodo kọ́lọ́mù bá kọjá fìtẹ́ náà kó dóró ara ilé àwọn ànábì wa sallallahu alaihi wa sallam àti gbogbo olùsojúkò láti tẹ̀lé súnà wọn títí di ọjọ́ gbèrò ìkìyàmà àwọn kókó bíi mẹ́jọ òun láti àkéèsí ara wa sí èyí tí a lè kíyèsí tí ó jẹ́ kí okùn tọmọ ìyá kó sì máa jẹ́ nítòyí tí ò rebété nítorí pé múmi ní ọmọ ìyá múmi ní ni kò dá lórí ọ̀rọ̀ lásán ó dá lórí àwọn ọ̀sẹ̀tì kan bíi mẹ́jọ tí mo fẹ́ mẹ́nu bà yẹn kìí sòun nìkan ní gbogbo ẹ̀ kìí sòun nìkan ọ̀kan wà ń bẹ̀ tí ò bá jẹ́ jẹ́ mẹ́sàn-án ṣùgbọ́n bá ti kún yóò ti pọ̀ jù lónìí nìkan òun náà ni ẹ̀kọ́ bá a ti máa ń ṣe àbẹ̀wò bá a ti máa bẹ̀ra ẹni wò ọlọ́run kí ó fún wa lẹ́nu ló tayọ júmọ́ àtúnbọ̀ ká lè fi òun ṣe èyí tí àdáyẹn rí lọ́tọ̀ nítorí pé àwọn nǹkan tí a fẹ́ mọ mẹ́nu bàyí tá kíyèsí dípò kájọ́mọ̀ ìyá ọ̀tá lápadà jẹ àlejò kírun ọ̀tá àtọ̀tá lè jẹ́ pé àwọn méjèèjì wọ́n pe ìgbìgbìsẹ̀ kanra wọn lórí tọ́pù ó sì lè jẹ́ pé ọ̀tá ni ẹni tó wà ní tọ́pù láwàl rẹ̀ rẹ̀ bẹ ní sáání a jọ sọ pé tá a sókè nítorí pé sọ̀yàn yìí nìyẹn tó ti jẹ́ pé a ní láti kíì sí àwọn ìlànà dáadáa àwọn ayé ọlọ́run ọba nínú àlùkòrán kẹrin ó pọ̀ tá a kàn mẹ́nu bà díẹ̀ péréte ń bẹ̀ n sọ wípé ọmọ ìyá ni wá àti bó ti yẹ ká máa ṣe sóràkùn ìmọ̀ ka àwọn àyà kejì ọlọ́run ní ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ìbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ kí n ṣe kó jẹ́ pé àwọn kẹta láti máa kíyèsí nìyẹn kódà gbogbo gbogbo ẹ ní gbogbo táyà sí kódà bàbá ti jà yìí àbábà jà fún yàn ọjọ́ tó bá jẹ́ pé wọ́n ṣàdòsí fún un láàrín lọ́wọ́ lórí àwọn tó ṣàdòsí fún un ọjọ́ tó náà bá ṣàdòsí ẹlòmíì òun gangan tó jẹ́ mùsùlùmí tó ti àsọpọ̀mọ ìyá ni wá òun ládòjú ìjà kọ lọ́jọ́ yẹn ìbáà jẹ́ pé ẹni tí à ń gbìjà kí wọ́n sáàbò sí fún jọ yẹn kò forí kan lẹ́yọ̀ kan fọlọ́run rí torí pé ntọ́lọ́run fẹ́ràn ànábì nìyẹn sallallahu ta'ala alaihi wa sallam ìní òbí jẹ́ pé ìgbésí ayé mùsùlùmí nínú ọjọ́ ká yóò tòrò ayé ẹni tí ò ṣe mùsùlùmí yóò tòrò tí mùsùlùmí gbé ràbí tó bá jẹ́ ó tún wá múdà kejì ẹ̀ wá kámọ́bà lérò pé kò sóhun níbẹ̀ oníwàlá tààwà ní wàlá ní wàlẹ̀ òdùwà ẹ máa ń sòwọ́pọ̀ lórí àti sẹlọ̀ àbí àti dá ọ̀tá lẹ̀ àbí àti pàtàkó dáadáa ìtọ́jọ́ pé orin lẹ̀ nínú ẹ̀sìn pé orin ni dáadáa sí ni ẹ wọlé èèyàn nínú ìta pè lọ́mọ ìyá tó ti yọ gbóngbó sí Islam tó jẹ́ pé kò fẹ́ rí mùsùlùmí tí ń tẹ̀sí sójú tọ́nà ti kọ̀ wípé wà látàá wà ní wàlẹ̀ ìsmi wàlẹ̀ òdìwà ẹ má so wọ́pọ̀ ẹ má so pàǹpá lórí ìyìn tó bá jẹ́ lórí ẹ má so wọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ kí ẹ wá máa ra yín lọ́wọ́ torí pé sẹ́mi ìgbésẹ̀ nìkan ò lè dá sí àwọn èèyàn máa ń pé dórí kótó láti bá dáadáa jẹ́ tó jẹ́ pé tí wọn bá pọ̀ lórí ẹ̀ kò ní rọrùn fẹ́nìkan síbẹ̀síbẹ̀ àwọn èèyàn tó ń wára wọn fàjọ jẹ́ tó ti jẹ́ pé sẹ́wọ̀n olóore míì sáà bá wára ẹni fúnra yóò gbélẹ̀ ni kò ní jẹ́ ṣíṣe tí ó bá jẹ́ ṣíṣe á èèyàn ó ṣe wàhálà tó pọ̀ àwọn sẹ́wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ sẹ́wà bẹ́ẹ̀ ẹ̀wà ohun tó lọ máa ń pè wá àyà sóràtù táwùbà sórà kẹsàn-án àyà ọlọ́run tó sọ fún wa nínú pé gbogbo múmi núnà lọ́kùnrin àti múmi náà sì lóbìnrin báàdù máa ń lìyà wò báàdì ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ tímọ́tímọ́ ara wọn ni wọ́n jẹ́ yẹn ni pé àkídà kan náà níbẹ̀ lọ́kàn wa bákan náà lọ́rùn sí ló ti kọ́ wa pé ká lo ayé látara tẹ́tọ́nà ní kánábì ò jẹ́ fún gbogbo àgbáńlá ayé pátápátá múmìnú múmìnú lọ́kùnrin tó fi tó fi nǹkan náà sí lọ́hùn àti múmìnú lóbìnrin ọmọ ìyá ara wọn ni látara mẹ́sẹ̀jì bákan náà ní Suratul Hujurat sura forty nine ní àyà kẹwàá ọlọ́run bá sọ wípé gbogbo mùmínùn ó ti pápọ̀ ń bẹ̀yẹn gẹ́gẹ́ bí ọkùnrin àtọ́bìnrin wípé ọmọ ìyá ni wọn o anábì wa sallallahu alaihi wasallam ó ní múmìnì sí múmìnì òdodo olùgbọ́lọ́run bá gbọ́ lódodo òun là ń pè ní o ẹ̀rí pé torí gbogbo táwọn èèyàn gbàgbọ́ náà wọ́n ń àwọn tó fi gbà wọ́n gbọ́ onígbàgbọ́ náà ni wọ́n ń pè wọ́n ṣùgbọ́n tòdodo ẹyọ kan ni kò pín yẹlẹyẹlẹ àmẹ́lì wa sọ́lọ̀ sọ́lá wọn ń sọ̀rọ̀ wípé bí ilé bí ilé tí ó dira wọn mú nígbà tá a mọ wọn léra wọn ni wọn àmẹ́lì wa kí àwọn ọmọ kàwọ́ rẹ̀ ó wá kì bọnú ara wọn ó ń sọ̀rọ̀ ó sì ń ṣàpèjúwe ó ń sọ̀rọ̀ ó sì ń ṣàpèjúwe wọ́n ṣàgbàkà bẹ́ẹ̀ náà sọ̀ bẹ́ẹ̀ ó wá sọ ṣàgbàkà ni wọ́n fi ń pe ìgbìlà yẹn ní sábàkà nítorí pé wọ́n kì wọ́n ń wọnú ara wọn tó bẹ́ẹ̀ làwọn lè fi kí àwọn kà wọnú ara wọn ilé ti rí nìyẹn o tó bá jẹ́ pé bá a ti rí nìyẹn láti inú ọkàn pẹ̀lú fọlọ́run wa o tí ò jẹ́ lórí pé àjọ ń pàdé lásán fọlọ́run àti sànù wa gbà bẹ́ẹ̀. àkọ́kọ́ àkíyèsí ni pé ìjọmọ ìyá yẹn òun lọ gá ìjọmọ ìyá láyé àti láti kìá náà ń lọ gá ìjọmọ ìyá ó ju ti àwọn tí wọ́n bí wa mọ́ lọ bó tẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ bá a bá rí yàtọ̀ tí bá a ti ń sọ lẹ́nu yìí ẹni tó practice ẹ̀ pé ọmọ ìyá ẹ̀sìn Islam ó ju ọmọ ìyá tí wọ́n bí òun tí ìyá kan náà bí òun pẹ̀lú ẹ̀ lọ èèyàn péré tó ló fẹ́kù láyé ó dùn ká ó dùn sọ ní wà láìra mi torí pé ọmọ ìbátan a máa ń a máa ń gbèrú a máa ń dáàbò bò púpọ̀ a máa ń dáàbò bò púpọ̀ tí ì bá ti pé ọ̀rọ̀ dojú ẹ̀ ó lè tán kọjá àlà ọlọ́run fún ṣe ìtọ́nù tí iṣẹ́ rẹ̀ tó lágbára ẹ̀ lẹ ọlọ́run á fún lágbára àìfẹ́ kó já àìfẹ́ kó já kódà bó bá já àwọn èèyàn láì jẹ́ pé a káyà táwọn èèyàn létí o àwọn èèyàn nígbà ìmọ̀kan àtàìsìn lọ́hùn náà wọ́n máa ń fi bíbí rẹ ní pọ̀ rárá wọn létí jẹ́ bọ́ lọ́wọ́ àti gbọ́nrán rẹ sínú àlùkò àwọn kiri àwọn sọ pé ẹ mọ ẹ o ẹ ṣàtúnṣe o ẹ mọ̀ bá lọ báyìí o láwọn tí ètè bí ẹ̀sìn ni wọ́n ti sọ̀rọ̀ ìlú ọ̀pá kó jẹ́ pé ọmọ èèyàn tí ìbá tẹ̀bẹ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala ìbátan yẹn ẹ̀jẹ̀ ni wọ́n máa dáàbò bò púpọ̀ jù sọ́jọ́ òní tí ẹ bá kà nípa àwọn lárúbáwá àwọn kan ti ń dá ogun sílẹ̀ wọn sì lè jà ogun ọdún fọgbọn ọdún fógójì ọdún àbá ọdún tàbí jù lọ. tẹ̀bá wá wádìí ìpìlẹ̀ ní tó pa ogun yẹn ẹ̀jẹ̀ ni wọ́n dáàbò bò ó lè ọmọ kan kan ọmọ kejì níkò níbi ilé kejì bíjà àdúgbò ti máa bẹ̀rẹ̀ láàrin àwa yìí náà àdílé sílé àbúbí sóbì kódà nígbà míì ẹlòmíì ló múra àjà púpọ̀ jù ọmọ ẹ̀ ló jẹ̀ sí a ní tòǹtì bẹ́ẹ̀ náà wá ń kọ́ tó wáyẹ kẹ́ ẹ̀ nà bẹ́ẹ̀ láàrin àwọn lárúbáwá tó bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí máa diran tó òyí àtúwọ́n lè máa jagun lọ ìyẹn bẹ láàrin haúsá àti kọ́sẹ́rájú nílùú mọ̀dínà tó dìlú ìsìlámù yìí kótó ní bá nàbí débẹ̀ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá sì ka ti ń bẹ láàrin haúsá àti kọ́sọ́lájú nínú ọ̀tá yorùbá àti haúsá àti ibo àkọ́tà àkọ́tà ẹ̀ka ìtàn àwọn méjèèjì ń bí wọ́n ti ń gbé mọ̀dínà bí wọ́n ti jọ́ta ara wọn ẹ̀yẹ́ náà tó yorùbá àti haúsá àti ibo àkọ́tà tó ti bí àwọn èèyàn ti ń sẹ́yàmẹ̀yà lórílẹ̀‐èdè náà tó síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ padà Islam. látara mẹ́sẹ̀gì tọ́lọ̀ ìjọba nàbí sallallahu ta'ala alaihi pé àwa òǹkà tí a sọ wípé mùsùlùmí ni wá tá a sì fi táwa bá tẹ̀lé tànàbí tá a tẹ̀lé tọ́lọ̀ tá a tẹ̀lé yóò ra látara rí nínú atẹ́gbẹ̀ o sì atẹ́gbẹ̀ ó sì fẹ́ síbi tí wọ́n ti fẹ́ torí àlàáfíà ń bá wọn gbàwùjọ ṣùgbọ́n kálukú ń di tó yé àti tó mọ̀ àti fẹ́ inú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń dì mú ni wọ́n fi gbé ayé ìjọmọ ìyá tá à ń wí yẹn ju kí wọ́n jọ bí wa pọ̀ mẹ́nìkan lọ nǹkan tó wá fẹ́ ká jìnà sí. àkọ́kọ́ ni wípé àmọ́ràn náà lè tàṣà gbòde sí iná màá yóò ń kọ́lé nínú ọ̀kadà ọlọ́run ọba fẹ́ ká máa wádìí ọ̀rọ̀ ká tó ṣiṣẹ́ lórí ẹ̀ ká tó gbégbèsè lórí ẹ̀ ọlọ́run ọba fẹ́ ká ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló fi sọ fún wa nínú sọ́dọ̀tì ìròjọ́rọ̀ pé dípò kí ìdáwà múlà bá kan bá làbárì tó burú ni ó sì mú wa inú jẹ́kọ́ náà pè ní fáfik ń jẹ́ àkún fáfikún bì nábà nábà ìyẹn nábà ń fẹ́ yíwù ni làbárì ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti jàǹbá onífáàsì tí ó gbé wa lọ́nà máa ń sọ pé fásitì àbáyé àná ẹ farabalẹ̀ dáadáa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ bá rí díẹ̀ ẹ gbà pé ẹ jẹ́ kátẹ́gùn ògbé lọ ẹ má jẹ́ orí bí kankan dúró sí lára yín hádà má nà sábà yìí à ń tù sí ibú kọ́wọ́ máa ń bí jàhálà kí ẹ má wàá fi àyìnbọn kan jàhálà ignorance kí ẹ má fi dọ́gbẹ́sẹ́ nìkan lára kí ẹ má fi ṣe ẹnìkan antu bibo kọmọ bi jahala fato si wo alama fa ikun na digi nkẹnẹ wa kaba ma la ọ̀kan yẹ nínú nǹkan tó jẹ́ pé máa ń ba ọmọ ìyá ẹ̀sìn jẹ́ ọ̀kan yẹn. kódà wọ́n fẹ́ nígbà tá a bá ń gbọ́ àwọn làbárì báyìí kódà kẹ́mi wa náà sọ fún wa pé tó bá tẹ̀ ẹ̀jọ́ òótọ́ ká ti máa wá àwa wí fún nítàn táwọn ọgbọ́n mọ̀ bóyá tí a bá bi léèrè bóyá yóò wá wà wí fún rẹ̀ lèlè ta sí wípé làbárì yẹn ó lè má jò tọ́ ọlọ́run bá wa ní bá wa gbọ́rọ̀ ọyún tó ọlọ́run sọ̀kalẹ̀ tí a fi jẹ́ múmi ní tá a fi jọmọ lẹ́yìn ànábì sọ́lọ̀ ṣe wá bẹ́ẹ̀ òun náà ni à ń kà wa létí àfihàn wa létí ni ẹ̀jẹ̀ ajẹ́ nìkan tó jẹ́ pé kò ní le lára wa tábẹ́ lọ́n kọ́lọ́ má jọ le lára wa wàláhì àtẹnudó kéwú nu wa àtẹnudó àtẹnudó sí ìsìlámù dáadáa àtẹnudó sí dáadáa ó kéré nu wa sí àkọ́kọ́ tí mo kọ́ mẹ́nu bá ń bí òmàdà láàmú pé ẹ̀hẹ́n ṣé tó sọnù ọ̀dà èyí ń sì a kódà jẹ́ pé ọ̀rọ̀ ẹnu lè kọ́kọ́ máa fi ni ó di máa láyẹ̀ sí ìrẹ́ni tó fẹ́ torí pé kò túmọ̀ sí pé nígbà téèyàn bá rẹ̀ ń bí ojú oníjẹ́ yẹn lọ́kàn máa dà wọ́n ti kọ́kọ́ dà torí pé tí wọ́n ló wí nìyẹn àwọn èèyàn kan sì wà tó jẹ́ pé iṣẹ́ yẹn lọ́lọ́run dá wọn fún iṣẹ́ burúkú ni àwọn àwọn oògùn ọ̀rọ̀ tẹ́ ẹ bá wà lọ ibi láti bẹ̀rẹ̀ ní tẹ́ ẹ ti gbọ́ títí dẹ́kun ibi báyẹ̀ parí sí ẹ̀ ní padà rí jẹ nítorí ẹ wá fẹ́ nìkan kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí wàláìlà tún ní ẹni padà rí nìkan kalẹ̀ yóò sọ pé ẹbí wọn ti sọ pé èmi náà èmi náà kàn gbọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń sọ náà ní ọ̀dọ̀ àmẹ́jẹ̀ kan wá. nígbà míì àwọn èèyàn lè ti lọ ẹ̀wọ̀n wọ́n lè ti lọ àtìmọ́lé bí ọ̀rọ̀ bá padà rí jẹ yẹn. náà ọ̀kan nìyẹn pẹ̀lú ẹ̀rí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ká máa wá bí èdè àìyedè ó ti já èdè tí ò yéé dè táwọn àwọn yẹn kan fi dàrú bí ó ti já sẹ́ni ó fi kó padà. má yasara Allahu ta'ala ìdàdà kàtàlẹ́ ìlà tọ́lọ̀ ń bá fẹ́gbà yìí débẹ̀ káwọn mọ̀ ojú fò káwọn mọ̀ fi ojú fò. àwọn mọ̀ràn bíi ááyà kan nínú sọ́ràtù tàwùbà tó sọ̀kalẹ̀ lórí èèyàn mẹ́ta tí wọ́n máa mà tí èdè pé wọ́n ní àwáwí kan tíṣẹ̀rẹ́ àìgbà wọlé láti má tẹ̀lé ànábì lógun sallallahu ta'ala alaihi wa sallam tọ́lọ̀ wọn bá wọn wí pẹ̀lú títọ́ àyà kalẹ̀ láti fa àbùkù kan wọn. wàhùn mí náà sáàbì yìí nínú àwọn àbáàbò rẹ̀ èèyàn mẹ́ta àwọn tó lọ sógun yẹn nǹkan bíi ẹgbẹ̀rún bíi lọ́nà ọgbọ̀n àbólé bóyá bíi thirty thousand àbò yóò mọ̀ wá tí ì bá ṣe pé ọ̀rọ̀ ọlọ́run wa ní subhanahu wa ta'ala tó wá ṣe pé àwọn èèyàn láàrin ara wa ni kódà kó jẹ́ pé àwọn tí ò lọ yẹn hundred ni wọ́n àbí two hundred àbí five hundred téèyàn thirty thousand ti rẹ́dì kílẹ̀ yẹn yóò wí bí ẹ ti wọ́n lè jàre they are minority kí ni afẹ́ ti gan wa lọ́nà. èèyàn mẹ́ta nínú ọgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbà ọlọ́run fara kà lórí wọn pé ń tẹ̀sí ò dáa à ń tẹ̀sí ò dáa aburú ni o ní ntáàmù kà lọ sí táyọ̀ sàn ní alùpàrán kẹrin. ìdí náà tó fi jẹ́ pé wọ́n ní ká máa pa náà níbi tó bá jó dé lébi tó ti bẹ̀rẹ̀ nítorí pé tó yẹ pé ibi tó ti bẹ̀rẹ̀ ni yóò padà jó tán yóò padà ṣiṣẹ́ débi tó fẹ́ ṣiṣẹ́ dé tabari èèyàn méjì èèyàn mẹ́ta ni jàmáà ni wọ́n ní kásìkè náà ṣàtúnṣe láàrin ìyẹn ni aya sọ́kìlẹ̀ òjòrò ta kálẹ̀ kan ọ̀kan nìyẹn nínú ọ̀nà àtúnṣe yẹn náà òun wá ni pé kábíyèsí paná mi tó jóde ẹlẹ́ẹ̀kejì ni pé kábàlá aláwì ìgbọ́ kábàjá ọlọ́run ló kọ́ wa bẹ́ẹ̀ o kábàlá aláwì ìgbọ́jà ẹjẹ́ tó kà o ọlọ́run ní ẹsẹ̀ déédéé láàrin àwọn èèyàn méjì tí wọ́n dojú wọn ó dàrú ni alàlẹ́ ó lórí ẹnìkejì fàkọ́ọ̀tì ló lẹ́sì tábùgì ló ló yẹn ẹgbàjà ni kì í ṣe ẹ̀pá torí ọlọ́run sọ pé ló ló ẹgbàjà pé ẹni ni ẹni ni sálà kankan. kíkà lọ ẹ̀mú àti tó bá gbà ká lè fi yẹpẹrẹ. ọlọ́run wa ló kọ́ wa bẹ́ẹ̀ kí ló fà torí kí náà kí náà kó má bàa máa gbilẹ̀ ìyẹn gan ó tó lọ́tọ̀ láti rọ ẹnìkan nínú láti rọ apá kejì nínú ó lè jẹ́ jàmárà kan àbí jàmárà mi àbẹ́nìkan sẹ́nìkan ọjọ́ tí ẹ bá ń sọ. So, fẹ́ni tí ó jẹ́ pé aláwọ̀ ìbọn ni pé àtàlábùkù èèyàn ni wọ̀nyí òun gan ọ lè bí gbogbo dáadáa bó ti kó nítorí àwọn kan bùn sí tó àyà kan bẹnu tíráṣù nìsà àyà thirty one thirty five ni sóra kẹrin tọ́lọ̀ fi sọ fún wa lóye ẹ dúró déédéé pẹ̀lú ìdájọ́ pẹ̀lú ẹ̀rí àti ìdájọ́. kódà bó jẹ́ tó súnmọ́ ní jù ọlọ́run wá bẹ̀rẹ̀ sí kà ó wa ó kà ọmọ wa àwọn tó sún bí wa ọlọ́run tó wá kàkà ó ní kódà bó tè wọ́n gan lọ́wọ́ wà ìwọ gan náà ló tètè máa lẹ́sẹ̀kẹsẹ̀ kódà bó ti kó o ti bínú tán ìwọ náà ló padà wá lọ́wọ́ sì ìwọ náà ló kọ́kọ́ àpọ̀lọ́jà yìí láti ẹgbẹ́ wọn parí ìjà fún yín lọ́wọ́ tá a lè tù sí ara wa kí mọ́nì wa fi débẹ̀. torí pé àlẹ́kọ́tọ́ buhari nínú ṣèitán ìbínú yẹn ọ̀dọ̀ ṣèitán ni ti máa wá lànàbí wa sọ̀rọ̀ sọ́nà bí máa sọ pé jésù ń sọ́bi tẹ́wọ́ àti fún sàhábì kan pé látàgbọ̀dọ̀ má máa bínú látàgbọ̀ má máa bínú. wọ́n fẹ́ kí wọ́n fẹ́ ká tíyìn ara wa gbàgbẹ́. tọ́ ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní ọlọ́run wọn á sọ fún wa níbi ẹlẹ́ẹ̀kejì náà pé tá a bá bá oníṣibí tó jẹ́ alábòkù wí tán fàáhín fa at tó bá wá rí i pé ah, àtòǹtítẹ́ tó báyìí fáát lọ́wọ́ àkókò dà mo ti gbọ́ ń tẹ́ wí kí ni ṣe bẹ́ẹ̀ mọ́ yín dáhùn kẹ́ ẹ̀ padà fún ogun tó yẹ kó ṣe òun fẹ́ ṣe nígbà yẹ kó ṣe olóhùn ní ṣe náà fáát nìyẹn fa asile ho bayi nahu ma bila adili wa akositu ẹ wá tẹ fún àárín wọn ti dáadáa padà ẹ má sọ pé nítorí kó ti hùwẹ̀ tí a ti wà àbùkù pé má débi ro ẹnìkan ò tẹ má gbalẹ̀ wa kọjá náà. so wọn gbogbo ilé àwọn tí ń bọ́ sọ̀rọ̀ yìí mọ́tò gbà wá sí ilé kọjá ẹ mọ́tò fún lè tó bẹ̀ tó bá ti gbà nínú lọ àìsèpò ìmọ́kò títì rọ́pọ́lọ́ nípa àwọn tí máa ṣe déédéé. ẹlẹ́ẹ̀kẹta onípọ́nà ọba pọ̀ pé kí mùmínú mọ̀ fi mùmínú sí ẹ̀yẹ ìyẹn náà ń bẹnu nínú kàtí ìmọ̀jẹ́pọ̀ ọmọ ẹ̀yà ó já tí. aba ń gbọ́ eléyìí tí ẹ̀ka ṣe ká máa rántí ìdàkejì ẹ̀ tó yẹ o oyin pé ká máa fún rẹ̀ nílé. bàbá ànábì wa sọ̀rọ̀ sọ̀là ó sọ̀rọ̀ ní pé kágbàlagbà inú wa lé kọ́mọdé wa lé kì í sára mi kì í sọmọ lẹ́yìn mi ẹni tí kì í máa pọ́n ọmọ kékeré inú wa lé àtọmọdé tí àìsí yẹn ẹni máa fa àsókòyà káwọn fẹrẹ ní sí yẹyẹ àsókòyà káwọn fẹrẹ ní sí yẹyẹ yẹyẹ ni ìbẹ tí ò sí lára ẹ̀dá fi ń sí yẹyẹ tẹ́wọ́n ti fi ṣe yẹ yóò sì dùn báwo wá ní ìgbìmọ̀ lára yóò kiri tó bá yẹ kó ìgbìmọ̀ lára ẹ̀ dandan ni ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta torí pé Ọlọ́run bá sọ fún wa nínú sórabẹ́lẹ̀ òjòrò ọ̀tí ta kàyí náà ọlọ́run ní anitẹ́ fi sí ẹ̀yẹ ó lè lọ́lá jù yín lọ́dọ̀ ọlọ́run ó lè lọ́lá jù yín lọ́dọ̀ ọlọ́run torí náà ìfí ọlọ́run lè ń kù ní ẹ̀yẹ o ntọ́lọ́run bá pọ́n lé ẹ̀yìn pàdé kó kàn yẹn ibi tẹ́sẹ̀ ní òkùnkùn ojú nù kí tún sẹ́ni yẹn nìkan nìyẹn wà sẹ́nu lọ́dún wá sẹ́ lẹ́dàá ẹ̀. bọ́lọ́run bá ti dá wa yìí àwòrán tó dáa ni tó sì rẹwà tó ti wá ní bá a ti ń wọra wa yìí àwọn ọmọ ádámà náà bá pọ́n lé bẹ́ẹ̀ níbi ìdẹ́dà jù lọ táwọn náà bá wo àwọn ẹ̀dá mi kọ́lọ́wọ́n bá dá àbáwọn míì sáàrí sáà ń gbọ́rọ̀ yìí wọn èmi ò mọ̀ bẹ́ẹ̀ yẹn rálùjànú rí èmi ò rí rí kò tá a máa gbọ́rọ̀ yìí wọn a máa gbọ́ bí wọ́n ti dá wọn ẹni tó bá rí rí náà kọ́ra ẹlòmíì ó rí mi yóò sẹ ẹlòmíì dípò kó sá lọ ní ilé ní òbẹ̀ tí wọ́n á fojú kálùjànú mi ọlọ́run dá wa dáa kó wọ́n sábà ọlọ́ àfàlàfà ó sì wọ ọlọ́run bá ló dá wọn tó dá náà tó dá wọn bó ti ṣe dá wọn yẹn bọ́lọ̀ ti wá dá wa tó náà àlébùn bẹ lára wa tí àbá bẹ̀rẹ̀ ọlọ́run sálẹ̀ náà ti yẹpẹrẹ ara wa tó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ ọlọ́run kó fẹ́ẹ̀ má sí nǹkan kan lára ẹ̀dá èèyàn tọmọ Yorùbá ò lè dìbò yàn ẹni tí wọ́n kò dúbú wọ́n bẹ ẹni tí wọ́n fètè bú ọmọbẹ kò sí kan nínú oríkèéríkè ara sẹ́ni ò sí gbọ́ ìtàn ti bóyá wọ́n fọrùn bú ẹlòmíì wọ́n rí ọrùn ẹ̀ báyìí èmi ò fẹ́ máa sọ̀rọ̀ egbó lórí kúrúbà lórí nígbà mi o gbogbo bí wọ́n ti máa ń búra wọn yẹn ẹ́ sì mọ́ wọ́n fi tí bú ẹlòmíì wọ́n fi mú bú ẹlòmíì wọ́n fẹsẹ̀ bú ẹlòmíì wọ́n fi àyà bú ẹlòmíì gbogbo oríkèéríkè ara kò sí ìtàn lè fún yẹn tí yẹn bá wá jẹ́ pé ìyẹn lẹ wò pé bí tiẹ̀ fi rí yẹn ò lẹ́bí yẹ kí ẹ rántí pé ó ní ẹlẹ́dàá o àlẹ́kọ́ọ́lẹ́kù ọba tó dáa bẹ́ẹ̀ ọba tó dáa bẹ́ẹ̀ ntó pọnlé ntó buyì kún lọ́nà ọba dá fún yẹn lẹ́yìn ń ìjọba bàjẹ́ dáadáa o wọ́n fẹ́ ká jìnnà sí tàlámọ́tòlì àlèyò ká máa wá pé kásárì láìpẹ́ kásárì sẹ́nìkan kù tí wọ́n bá sọ pé ah, lágbájá wọ́n bá wà níjókòó kàkà máa ròyìn lágbájá pé ah, máa yẹn o nítorí òun ò rí mú wá ẹnìkan ló pé ah nfa náà wọn wọn o ẹnìkẹta tó gbà òun sáfẹ́ kó òun rí sọ pé ah wàá o.

tí dáadáa bá pọ̀ nínú ọ̀rọ̀ ẹnu nínú ìhùwàsí àti oríṣiríṣi ọ̀nà tá ń gbà sí dáadáa sí ara ẹni wọn fẹ́ ká máa wá pé níta sọmi tó kù sí ni ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn wọn fẹ́ ká fúnra wa ní àlàjẹ́ burúkú orúkọ téèyàn ò sọ rẹ̀ kódà bó bá sọ rẹ̀ tó bá jẹ́ orúkọ burúkú ká ṣe wá àti èèwọ̀ sáyẹn náà lẹ́ni ká máa pè é báwọn ètò wá àti fún eléyìí ò bá wọn o wọn fẹ́ ká fúnra lálàjẹ burúkú ìyẹn ni lákọ̀bù lákọ̀bù ń wáyé nínú ṣẹ̀ríà Islam àmọ́ gbọ́dọ̀ jẹ́ ìkúta ó gbọ́dọ̀ jẹ́ ìkúta lákọ̀bù ni tí wọ́n ń pè yàn tí èsì pé òun ni wọ́n sọ nígbà tí wọ́n bí yàn lákọ̀bù ni ló fi jẹ́ pé ogun ẹ̀ tó bá jẹ́ pé ó lè rí nǹkan ṣe sí ọ̀rọ̀ ògùn ògùn ògùn déyàtọ̀ ya wọn bá ṣe nǹkan sí i. àwọn tí ó dá nìyẹn ògún pè ọ ọ̀yà tẹkínní kan tó sì padà àti wà pé ah allah Akbar àwọn kan tọ́nà bá bínú sí náà ń pè wá ń gbà ẹni tó bá lè rí ìtọ́jú ti ṣe o ó tẹ̀ wá tó lónìí ayé nínú nínú ju ayé ìsìn náà tó sì náà ni pé ẹni tó bá fẹ́ jó pọ̀ míì ó lè òní wá àti táwọn ṣe àmọ́ tó kọ̀ọ̀kan bá wà tẹnu ń kùn pàápàá jùlọ tí ó sì rẹ́sẹ̀ lọ wálẹ̀ nínú Islam kéèyàn padà sí dáadáa kó sọ fún ayé kó ti jẹ òun ti òun jẹ bá bẹ̀rẹ̀ ń báyìí lóun jẹ nìsín ojú ńlá débẹ̀ ó sì bẹ́ sí mi. so eléyàn jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ó ní ká máa gbèrò burúkú sí ẹnì kejì nígbà tí burúkú ò hàn dé pé ó ṣe burúkú gan ó hàn dé ká máa rò pé lílọ tí ń lọhùn òní ń lọhùn kí ló tó kì í ṣe ní ìsinmi gbogbo ohun tó bá lè kó sábẹ́ gbólóhùn yẹn aburú ni ó tún yánu ó tún yánu tó a jọ agbóhùn àti kó o sàbúrú kan yẹn ìyẹn ni sóòwò dọ́nì sóòwò dọ́nì àbádídá burúkú sáwọn èèyàn ó dàbí ọba sàbúrú àti gbàtà burú máa hàn dé kì í ṣe gbàtà bá ń fura wọ́n fẹ́ ká kéèsì ahọ́n ìdáadáa nítorí pé ọmọ èèyàn máa ń fi ahọ́n dá tí ò ní bọ́m̀bẹ̀ ní ògbéra òkè àná. Mu'adh ibn Jabal tí ń bá ṣe mistake òun ni anabi sọ̀rọ̀ níbẹ̀ kan sọ lọ́wọ́ sára ó ní mo kì í lọ wa gba ahọ́n mú ẹ jẹ́ kí wa ń sọ bá pé ó ní ó ní wàhálì àkókò náà ó ní ahọ́n yìí tí ó lè wa ni yìí kan tó lè ni àníkó ń sọlọ́run sára fàlà ṣe bí ahọ́n yìí náà ní máa ṣokùnfà kí a dojú káwọ́ ọ̀yàn jù síná ká dojú ẹ̀ bolẹ̀ káwọ́ jù síná wàhálì àkókò náà àlá fìnnáàrí alámọ̀nà kiri ìhìn ọkọ̀ máa kọ́lá sọ̀rọ̀ sọ́lá ńlá àsọ ìdù àìsì náà ti hìn àsọ ìdù àìsì náà ti hìn ìta hàn fà wá fún wọn síbí náà ní máa fa ká wọn jù síná ọ̀rọ̀ náà ń bẹ lórí ahọ́n ọ̀rọ̀ àrùjọ náà ti bẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ náà ló wà nínú iṣẹ́ wọ́n fẹ́ ká ṣàkíyèsí ẹ̀ dáadáa torí náà eh, ká má mọ̀ dábàá torí pé ìpìlẹ̀ gbogbo mùsùlùmí ẹni rẹ ni wọ́n títí tá a ti lè sọ wípé áà ntí lágbájá ṣe òkú díẹ̀ káàtó nígbà tí ó bá yẹn ìdábàá burúkú sí wọn yẹn yóò fa jíjìnà sí wọn yóò fa ọ̀tá yóò fa ìkórira eléyìí sì ní pẹ̀lú ọmọ ìyá ẹ̀sìn Islam iná àtẹ̀sùn ni lọ́lọ́ọ̀bá sọ pé ẹ̀yin múmi ní òdodo èyí fẹ́lẹ̀ bó kẹ̀sí rọ́mínà lọ ní ẹ jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ àbá àwa rò pé nígbà tó ṣe pé kìíní àwa rò pé àwa rò pé ẹlẹ́ẹ̀keje ọlọ́run bá wa kọ̀ fún wa ló wa nínú súnà nàbì wa sallam albáàtù ní ọ̀rọ̀ muslim wọ́n sọ̀tọ́ lóko àṣàrà ọ̀sìn ìlẹ́sìn kọ̀dùsàtàrà ọlọ́wọ̀ àlè ká máa wádìí àṣírí kan tọ́lọ̀ ń ti kò tí ò tù káwa sọ pé a tù kìí mú mi ní ẹ mọ̀ pé aburú yẹn ti ni wọ́n òní wọ́n ń sọ àyàfi aburú tí ò bá ti gbé pamọ́ sẹ́ni tó ṣe é ṣe hàn pé ní ẹ̀bà tiẹ̀ ṣe àwọn tí wọ́n ṣẹ̀ kí wọ́n ṣe aburú kí wọ́n wá gbéra wọn bá nàbí sallallahu ta'ala alaihi wa sallam àwọn ló dájọ́ fún àwọn ló ṣèdájọ́ ọlọ́ọ̀bá fún. torípa nàbí sallallahu ta'ala ó ní kẹ́nì kọ̀ọ̀kan ó fọlọ́run mo rẹ̀ láti rí kí ẹsẹ̀ pé ńgbà tó bá tẹ̀ lọ́wọ́ abá àfa wípé hmm, òun bẹ́ẹ̀ tí ń wò yìí á òun ti sìn lọ́jọ́ kan mí lọ kódà lánàá lánàá òun tó ṣe kàn dìdìrín nílò ẹni bẹ́ẹ̀ ọlọ́run lọ́ọ́ máa dojúkọ tó bá fẹ́ sọ̀rọ̀ títúbà ọlọ́run ni ó gbà ọ́ lẹ̀ níbi tó ṣe yẹn ọlọ́run náà sọ pé kó sàánú ẹ̀ ọlọ́run náà sọ pé kó forí jọun yìí bá àfọ̀ kan ká ọ̀rọ̀ àárín ìwà àtọ́lọ́run ọba nìyẹn alábi sọ bẹ́ẹ̀ sọ lọ ta alẹ́ ọ̀fọ̀là ó ní ṣùgbọ́n ẹni tó bá wá sọ fún wa pé ní tó ń ṣe ní nùkímà lè hàdà lọ àgbẹ̀dájọ́ ọlọ́run bá ró lórí ẹ̀ o mọ̀n hàdà àbíṣẹ́yìn mi ní àárí ìlkọ̀ ọ̀dọ̀rọ̀ ẹni tó bá tẹ lọ́run láwọn tó bá ń wà àwọn eré kan nù yín falẹ̀ sátìrì sátìrì sátìrì láà àárín ọlọ́run àárín wọn ọlọ́run ọba ni kó wà o tókè ọlọ́run ọba náà máa ń fàṣírí mọ́mìnì hàn mọ́mìnì tí máa ń fi ìtókù sí hàn kó tó wà lùgbẹ́ náà láàrin òun sọ́lọ́run kò ní sí mọ́mìnì kejì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ́ ọlọ́run bá ti lórí ayé kò bí jalali subhanahu wa gbẹ́ bó ti lọ́rùn ògbógun lẹ́nìkan lẹ́nìkan bá yẹ̀wò bẹ́ẹ̀ ní ìmọ̀jọ́ tá a tó parí. gbàtúgbò fi rọ lọ́ọ̀bà lọ́rùn tí ó sì ní take time ẹnìkan ò sì ní sí mbẹ kì í ṣe báàjì báàjì tọ́lọ́ wọn fi fi àìsí rí ẹnìkọ̀ọ̀kan hàn kó tó máa lọ àjẹ́ náà pé àmọ́ kọ́dí àkọ́dí ọ̀tún làkà mo ti wá mo ti forí jìn ọ́ ṣùgbọ́n mo fẹ́ kọ́ mọ̀ pé orúkọ mi tí mò ń jẹ́ mò ń jẹ́ pé alámọ̀tán ni mí tó o sì fi báyé sẹ́yìn kápọ̀ mọ́. tó nítorí ọlọ́run bá ti ń ṣe bẹ́ẹ̀ kò fi sọ́wọ́ àwẹ̀ dá àfi aburú nígbà tó àbábú sáwọn èèyàn bá ti hàn nígbà tá nàbí sọlọ sọlá wípọ wípé àlìhùmọ̀ ni ẹni tá a mójú kò fún ni wọn ilà ni mùjáhìrì àríṣàhì àfàwọn tẹsẹ̀ di tọrọ tó di mẹ́ta kọ́bọ̀ lọ́dọ̀ wọn a fojú a sàmójú kò fáwọn àlìhùmọ̀ mi àfàwọn tí máa ń pàṣẹ ẹ̀ṣẹ̀ kódà wọn tó máa kọ́yàn pé kí wàá lóko ń bẹ̀ ẹ̀jẹ̀ máa ń bí ẹ má gbọ́ táwọn tìyẹn ò da tọ̀hún ò da gbogbo nǹkan náà ní ìdá lọ́dọ̀ tí wọn. àwọn gan tún bí ìtìpá tí àwọn yẹn wá tẹ lọ́hùn àwọn tí wọ́n fẹ́ han alẹ́ ìmọ̀láyà tàbí àmọ̀nù. torí náà ká má máa wá bá fi tú àṣírí àwọn èèyàn ká máa bẹ lọ́hùn wá fún wọn lórí ibi tí wọ́n bá wà tó sàmà ó kù díẹ̀ káàtó kọ́lọ̀ kó sàmì wọn bẹ̀ ni. aka kan ní níbo la ti kárí tó parí sọ́ra thirty five sọ́ra wípé tó bá jẹ́ pé báwọn bá ló bá rí ọlọ́run ní tóun bá wá mú gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà fún tá a ṣe tó hàn àti tó pamọ́ kò wá sẹ́nìkan tó lànà gbogbo wa áyà yẹn ló parí sóra thirty five sóra tó fa àpò kò sẹ́nìkan tó wà lànà ọmọ adáná náà ọlọ́wà ẹ̀yìn wá kéde lọ́wọ́ náà tàbí màkásà lóhùn máa sára ọ̀hálà bọ́ọ̀rì hàmì dáàbà kò ní fi dáàbà kan yí ọmọ ádámà kan kò ní fi kan lẹ̀ tí ò ní bọ́ sí pàǹpẹ́ ọlọ́run so iṣẹ́ tó ọlọ́run bá ń ṣe ni pé ọlọ́run bá náà ń bóyàn nínú àwọn ọlọ́run bá tó tóbi àpẹẹrẹ bá kùtùmọ̀ kọ́ ọlọ́run bá ń bò wá ni pé tá a bá ti sẹ́ẹ̀rì kan àwọn tí ń kọ́ ọ́lẹ̀ nínú àwọn ẹ̀ka ọlọ́run wọ́n máa ń yára kọ́ tá a bá ti ṣe báyìí ní sẹ́ta àti ojú rí ọlọ́run wọ́n ti kọ́ tó bá ti fẹ́ sẹ̀ ni àwọn tí wọ́n kọ́ wọ́n gbé lè lérò wọ́n mọ̀ rẹ̀ ti báyọ̀ tó bá bí akọ̀yìn tó bá. lára náà àwọn tọkọ sẹ́rin yẹn wọ́n kọ mẹ́wàá ó kéré tán lẹ́sẹ̀ kan náà ẹni tí ó wàá kọ aburú yẹn nígbà téèyàn ò tó bá ń kọ ọlọ́run bóyá àbí ọmọ ọ̀rọ̀ yẹ níbi tó kópa àwọn ọmọ ádámà lọ́jọ́ gbọ́dọ̀ àkíyàmà ẹni tá à ń kọ dáadáa mẹ́wàá fún tá à ń kọ aburú ẹ̀yọ̀ kan fún tó bá jẹ́ pé kò tún bá ń bẹ̀ tó bá tún tún bá ń bẹ̀ ọlọ́run tó ti parẹ́. tá à ń kọ bó wa ló ti fàdúrú jọ tí ìbá ti kó ti di aláburú tán rán tó fi wá pọ̀ jù dáadáa tí ń gba mẹ́wàá lẹ́ẹ̀kan náà tí ń gba burú kan lẹ́ẹ̀kan ṣoṣo lọ. ẹlẹ́ẹ̀kẹjọ òun ni àlìgíbà òun gan tó tọ́pìkì lọ́tọ̀ ṣùgbọ́n amúmọ́ òun ó sọ̀rọ̀ ẹ̀yìn bí a bá sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ láwùjọ tá a wà yìí ọ̀rọ̀ wa ó kéré tí tọ́rọ̀ wa bá ṣe pọ̀ ayé ajẹ́pẹ́ àti dèrò ọlọ́run àti ṣe àdìkárò dáadáa lókù nítorí lè kọ́rọ̀ pọ̀nù torí pé inú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ̀rọ̀ ló pọ̀ jù wa pọ̀ ni pé a tún lékún bẹ̀rù ọlọ́run wá ń ṣe àdìkárò àwa jẹ́ ká hàn dákẹ́ àwọn àti subhanallah la hawla wala quwwata illa billah la ilaha illallah àbí àti sọ̀rọ̀ àti fún anabi sallallahu alaihi wasallam lórí lílọ wa lórí bíbọ̀ wa lórí ibùsùn wa lórí ìjókòó wa ntótó lè fakọ́rọ̀ wọ́ fọ́ọ̀nù eléyìí ó sì máa jọrọ̀ rí ẹbí ẹ bá ṣe léyìn ẹ tọrọ ẹ bá pọ̀ ọ̀rọ̀ yìí lọ́kọ̀ jùlọ tí wọn bá sọ pé sàrùsàrù lèyìn aláròyé ẹ máa kí ìsí ọ̀rọ̀ tó pọ̀ jù náà rẹ̀ ẹ̀rí kọ́rọ̀ tó bá sọ sí lágbájá tí wọ́n dáná ní kó mẹ́ yóò mú tẹ̀lómi wá ibi tí wọ́n bá jókòó sí ìyẹn sì ní ó lè bá sí ọmọ yẹn jọjọ gbèlò kíá ànábì wa sọlọ lọsọlá ó sọ fún wa pé ó ní kó o sọ̀rọ̀ ọmọ ìyá rẹ pẹ̀lú tí ọkàn rẹ ó kọ̀ nígbà tí ó sì sí mbẹ̀ tó bá wà mẹpẹ sọ̀rọ̀ yìí nígbà tí ó sí mbẹ̀ àwọn definition yẹn tọ́lápẹ́ lójú ẹ̀ ló ti sọ pé ẹ̀yin ti ẹ̀yin ti lójú kúkúrò ju ti ń jàre.

ìdí ń bẹ lára ẹ̀ la ní ma ma sọ láàrin ara yín mọ̀ ẹni a ó ti ní gbéraga jù ẹ lọ fún kò sí láyé ibi tẹ́ ẹ jókòó sí tẹ́ ti ń sọ oníṣẹ́sì ní lóòótọ́ èyí fẹ́ dáná lọ́dọ̀ ọlọ́run kí ló sáàmọ̀ kí sáàmọ̀ fọ̀rọ̀ bàjẹ́ sáàmọ̀ gbàyẹ̀ láti mọ̀ dáwó wà kí wò pólìbàgì nìkan ló gbé ní náà sọ pé ìtẹ́rù ẹ̀ wà pólìbàgì nìkan ló bá ń bẹ̀ tó ti rò wípé àà ah, ah, mọ̀ṣálọ́ àwọn lẹ́pítọ̀ lálẹ́ ọjọ́ tọ́sí ọjọ́ wẹ́ẹ̀sì ọjọ́ kìíní ọjọ́ gbogbo ìwájú pólìbàgì kò fún pólìbàgì tán lọ́jọ́ rẹ̀ kíánù àbíkálẹ̀ omi ò tẹ̀mọ́ rí tiẹ̀ rárá ẹlòmí ó débi ẹ̀rọ ẹ̀kọ́ ní bárùn-ún bẹ́ẹ̀ torí kò kí n torí tọ́ náà èmi tó kí n torí tọ́ náà ó ti fi gíbà ó ti fi bàjẹ́ nítorí pé máa jẹ iṣẹ́ rẹ ni ìdí eléyìí eléyìí jẹ òun ni ẹlẹ́ẹ̀kẹjọ rẹ̀ ọlọ́run ní téèyàn bá ń sọ̀rọ̀ ìyẹn lẹ́yìn kí àpèjúwe onítọ̀ ń dàbẹ̀ ní ti ń jẹ ọmọ ìyá rẹ̀ kan dípò kó jẹ ògúnfe àbí màálù ọmọ ìyá rẹ̀ tó jẹ́ ọmọ ádámà tó jẹ́ mùsùlùmí ni wàá jẹ láàyè béèyàn ti máa ń jòkun ògúnfe àti màálù ntọ́ ọ̀bá wa lè jẹ́ aláwọ̀ àpẹ ẹ wá burú dé àwọn yòówù àtọ̀ ní ìsìnkú fún ìyẹn ni àìmọye èèyàn jíjẹ wọ́n ti wá ń jẹ́ èèyàn jògún gbẹ̀gbẹ̀ àpèjúwe burúkú tó ga jù tọ́mọ èèyàn kórìíra ó ti wá wa subhanallah èèyàn wá di wọn láìkì èèyàn ló wá kù tí wọ́n ń jẹ gangan ní jíjẹ ti sọ́tọ̀ ní jíjẹ táwọn èèyàn nígbàgbọ́ sí pé lágbájá ayé ti jẹ́ ọ́ tán síbò náà ní ti nà nírìn lọ yìí yàtọ̀ sí jíjẹ eléyìí wọ́n rẹ́ èèyàn jẹ wọ́n ti nínú ìhòòhò àwọn ní táwọn ọba jẹ èèyàn èèyàn ò lè jẹ èèyàn Allahu Akbar bí màálù ṣe pọ̀ tó yẹn gan-an bẹ́ẹ̀ bá tètè lọ́jà ẹ lè má ba ìgẹ̀mọ́ àbí ìrù àmọ́ bí tọmọ ádámà kọ́ ẹ̀ẹ́bẹ̀rin èèyàn tẹ́bi tàṣẹ́ ìbálòpọ̀ gbogbo pé èèyàn sọnù èèyàn sọnù wọ́n gbé èèyàn lọ yẹn kò sọnù lọ́dọ̀ àwọn tó gbé wọn lọ. tọ́ nínú àwọn àfikún rẹ̀ ní yárayára òun ni pé ọlọ́run ọba wa ó ṣe léèwọ̀ kára yòhárìmù lè bẹ́yà yìí. kára ọjà tó ọmọ ìyá ti kówó lé kẹ́kọ̀ọ́ wípé èló ló iná two ok ẹ mú ní wáyé ìdílé kó wá sọ fẹ́ni tó rà pé ẹ fi ilẹ̀ ẹ̀ ń bẹ̀yẹ̀ mọ́ ẹ mú ló ń ìsìláàmù ti lé wọ̀ bí ó ti rí yẹn ó wọ́pọ̀ káàbí ẹnu kọpá abẹ́fẹ́ ẹni tẹ́nìkan fẹ́ lọ́wọ́ ẹnìkan tẹ́nìkan sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àmọ́ tó bá jẹ́ pé eré ọmọbìnrin ní bá sọ lọ́wọ́ kò sí tó burú bẹ eléyìí káwá gba ilé ọmọbìnrin lọ ká lọ sọ̀rọ̀ ibẹ̀ irú eléyìí kọ̀ tó yẹ fẹ́ nìkan tí ó fẹ́ fẹ́ tí ń fẹ́ lọ́wọ́ ọmọbìnrin ní bá sọ kò lọlé wọn eléyìí ò fẹ́ yàn ẹni tó bá lọlé wọn òun ló ṣáájú nínú ṣẹ̀ríà nítawọn yóò gbọ́ yé nù ṣùgbọ́n tó bá jẹ́ pé nílé wọ́n ti sọ wípé àwọn òjò ń dá kódà ìbàjẹ́ kó sì wu onítàn tẹ́lẹ̀mí ìbá lọ kò ṣẹ̀ṣẹ̀ torí pé wọ́n ti sọ fáwọn ìyọ̀dà kéde pé wọ́n ń wò lọ́wọ́. gbogbo àwọn kan tó lè da ìgbésí ayé ọmọ èèyàn rú láti jẹ́ olólùfẹ́ ara wọn àbọ́mọ ìyá ara wọn nìyẹn o. bákan náà ìsìláàmù ó lòdì sí ká bà obìnrin jẹ́ fọ́kọ ẹ̀ bákan náà ìdàkejì ẹ̀ náà ká ba ọkọ jẹ́ fún ìyàwó ẹ̀ torí kí wọ́n lè bá fúra wọn. bákan náà ó ní kò lẹ́tọ̀ọ́ ká ṣe òwò dáńpè ní nájà torí kọ́nà ànábì wa sọ́nà sọ́nà wà látàná jàṣú ẹ máa ń ṣòwò nájà òwò yẹn ni pé.

ìyẹn ni nájàdì gbogbo àwọn nǹkan yẹn máa ń ṣàkóbá àwọn èèyàn ní máa ti tìǹà bá fẹ́ jẹ́. bákan náà wọn àfẹ́ kó béèrè ó béèrè tọ́lá lọ́dọ̀ ọkọ ẹ̀ wọn àfẹ́ kó béèrè wípé ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ bá kọ̀ mí wọn àfẹ́ kó béèrè ó sọ bẹ́ẹ̀ torí pé ó ti kópa àwọn bá rẹ̀ ìbánu tó kó bá rẹ̀ ó ní wípé kò ní gbóhùn láwùjọ náà tó bá jẹ́ pé n ti ń sọ bẹ́ẹ̀ lé lórí kò lẹ́sẹ̀lẹ̀ torí òǹdé di òǹdé di inú ẹ̀sìn òǹdé wà òǹdé wà fún kò túmọ̀ sí pé obìnrin ò lè bọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé n ti ń sọ pé ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ bá kọ́ mi járe tí ẹ bá ti tó lẹ́sẹ̀lẹ̀ nínú ṣẹ̀ríà Ọlọ́run kò ní gbóòórùn àlùjànnà o àyùmọ̀mọ̀rọ̀ àti ń aláti záwọ́jà ha tọ̀lá kọ̀ ha mi ń bá fẹ́ fàhàrọ́ mọ́nà àlẹ́ ìrọ́ ìhàtùlìjànà òórùn àlùjànnà èèwọ̀ ni fún un níparí wọn fẹ́ kí ara ìgboro náà Rasulullah sallallahu alaihi wasallam ayàbí àhádẹ́rọ́ lè bá dín kó jẹ́ pé òun ní ń tajà fáwọn táwọn láti kó látàbúlé wọn fi fẹ́ kí a máa dá àwọn tí ń bọ̀ látàbúlé lọ́nà láti gbà kan wọ́ wọn kó lè má bàa wọnú ọjà. torí pé yóò dàbúrú lẹ̀ títí ń sẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo kòkó tán kó bọ gbogbo àgbàdo tán kó gbogbo oṣù tán ti lóòdù lóko ìwọ́ra pa nítorí pé tó bá ti dọ́wọ́ tiẹ̀ wàá kàn gbé e tó bá fẹ́ lè tó ti jẹ́ pé àtàbá fẹ́ rà lọ́wọ́ àwọn ọlọ́kọ ó lè jẹ́ pé bíi márùn ní ó lè pé bíi ní gbogbo lọ dáràn lọ́dọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kí kódà àtà ọjà tí ń bọ̀ láti lóyìnbó gan tó jẹ́ pé àwọn èèyàn kan ni wọ́n fún ní àǹfààní àti máa gbà wọlé ìjọba náà sábúrú bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá lówó ṣe tẹ́sí mú ibẹ̀ nìkan àgọ́ ẹni tó bá lówó ní oúnjẹ kó yẹ kó ní ásẹ̀tì ẹ̀fẹ́ kó láìsí wọlé tó bẹ́ẹ̀ tó kó nǹkan yẹn wọlé tó bá nìkan péré tàbí èèyàn méjì iye tó bá fẹ́ ni wọ́n ṣe mí tì ní iye tó bá fẹ́ ni wọ́n tà ibi tí ìlú ó ti le náà nìyẹn àwọn èèyàn tí wọ́n bá ń dá àwọn èèyàn bẹ́ẹ̀ pé pé èèyàn gbé ń lọ ọ̀dọ̀ wọn o kìí ṣe pè tí ń rìn kiri o ọlọ́run bá kó sànù nìkọ̀ọ̀kan wa kó sọ alálàgbọ́yé islam o kó sọ alálàgbọ́yé islam kó sì wá lẹ́ni tí yóò gbọ́yé tí ó ti sàmúlò rẹ̀ àfi tóbi ọlọ́run bá ti gbé lọ́hùn اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم اعم عوزة الاسلام اللهم اكرمنا بكرمك واعزنا بعزك يا اكرم الاكرمين ويا ارحم الراحمين انك على كل شيء قدير اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولا ذكر الله تعالى اكبر والله يعلم ما تصنعون Thank you.